kálukú náà ṣáwò pé ọ̀nà kan làwọn máa fi ti ẹlẹ́dàá awọn ọba tó dá wọn. débi wípé kódà tún rí ńgbà mí inú mùsùlùmí àwọn míì àtún wọn ọ̀nà ẹlẹ̀ pàápàá jùlọ báyá júmọ̀ tó bá gbẹ̀yìn oṣù nígbà míì wọn làwọn náà ṣe ọkùnrin àtòbìnrin di alásùnmọ́ ọlọ́wọ́n ìjọsìn yìí níbẹ̀ la fẹ́ bá wọlé ní àárọ̀ tèmi kí ni à ń gangan sóhun tí ọmọ èèyàn kàn lè ronú pé ẹja ọba amú náà ni so kí lóhun tá à ń pè ní ìjọsìn níbẹ̀ ni a fẹ́ kí ustaz ọba ní ṣàlàyé rẹ̀. alhamdulillahi wahdahu wasalaatu wasalaam ala ma la nabiya ba'dahu wa ba'd. adọ́gbẹ́ fún ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ọba àṣọ nínú ìdẹ́ẹ̀dá àti ìníkápá lórí ẹ̀dá àti ìdarí àlámọ̀rí ẹ̀dá ọ̀kan fún ọba nínú àwọn orúkọ rẹ̀ èyí tó da àti àwọn yẹn tó ga jùlọ ọba nínú ìfijọ́sìn fún ìkẹ́ ọlọ́run kọ́ máa lẹ́yìn rẹ̀ mọ́ nàbí yuna sallallahu èyí tí àwọn olóòtú tí wọ́n jù sí mi pé kí ni jẹ́jọ́ sí. àkọ́kọ́ ní ká má gbàgbé àrípa sọ fún wa ní jẹjọ náà pé ìhun tọ́lọ́hún sì torí ẹ̀ wa pẹ̀lú aya sọ́tù Zariyat yẹn aya fifty six sí fifty seven tọ́lọ́hún sọ pé ọlọ́run ní mi dá àlùjọ nù lásán. àyàfi nítorí kí wọ́n lè máa sinmi. afáwọn abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma wọ́n ní ya'buduni òun náà ní yuwahhiduni kí wọ́n lè sinmi ọlọ́run ọba nìkan nínú ìjọsìn. ọlọ́run wa tún wá sọ nínú àyà tó tẹ̀lé wípé ma uridu minhum min rizqi wa ma uridu an yut'imun inna allaha huwa ar-razzaqu matin ọlọ́run ní mi ìfẹ́ ìjẹ́ mu mi ìfẹ́ lọ́dọ̀ wọn mi ìdẹ̀fẹ́ kọ́ fún mi jẹ bí kò sí pọ́lọ́wọ́ ọba gẹ lọ́ba tí máa ń pèsè alágbára ni tágbára rẹ̀ sì yí. ẹ wá rí gẹ́gẹ́ bí ìbéèrè tí olóòtú béèrè pé kí ni ń jẹ́jọsìn gangan á lọ bákan nínú àwọn àfa àwọn àgbà àwọn àfa ẹ̀sìn tó ṣe yí pé àlùkùránì làwọn máa fi ń sọ̀rọ̀ àdìsí ànẹ́bí wọn máa fi ń sọ̀rọ̀ ẹ̀rí wọ́n ní o ti ń jẹ́ ìjọsìn ìmáàmù Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n ní o ti ń jẹ́ ìjọsìn ismun jami'un likulli ma yuhibbuhu Allahu wa yarda min wal af'ali az minha wal batina. ẹ̀rí ìjúwe tí a fà wá tí wọ́n fún ìjọsìn wọ́n ní o ti ń jẹ́ ìjọsìn tábàní àlẹ́ ìbáàdà ìjọsìn orúkọ kan ni. tó ṣe pé ó kó gbogbo ọba àlejò nífẹ̀ẹ́ sí tọ́lọ́run dẹ̀ ń sí nínú ọ̀rọ̀ ni o ṣe ni o bóyá ọ̀hẹ̀ ni àbọ̀pamọ́ ìjọsìn ni ìjọsìn yìí wá nìyí lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sìn ìpínlẹ̀ rẹ̀ eléyìí náà ń bẹ ọgbọ́n sí ìbéèrè tí olóòtú béèrè ìpínlẹ̀ rẹ̀ àlẹ́ asùlùfẹ́lẹ̀ àìbáàdà a bá pè ní ìjọsìn ìpínlẹ̀ rẹ̀ lórí di pé òun náà ní kí ni alimaniu wọ́tọ̀ọ̀tì sẹ́ni kẹ́ bá sọ pé jọ̀sìn lòun fẹ́ ṣe bí irú èyí tí olóòtú béèrè yìí pé bí àwọn tó lọ ṣe tahajjud níparí oṣù àbí bákan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n bèè ti pè é níjọsìn ṣé ìjọsìn ni àbí wọ́n wọ́n níjọsìn ni àwọn aṣọ fún wa yìí pé ìpínlẹ̀ rẹ ní alimaniu má ṣe wọ́tọ̀ọ̀kìf àti títí yẹn ni pé lẹ́ni tó ó fi hàn wípé ìjọsìn tàwùkìfì ìyá ni èèyàn ò lè dáadáa hun rẹ̀ yóò jẹ́ nǹkan kan tó yẹ pé sẹ̀rí apẹ́ ẹ̀kẹ́ lù kó tó di fáṣẹ̀ ìjọsìn. àlejò àkùnmọ̀lọ́ fẹ́ẹ̀rẹ̀ ni ọlọ́run bá lè jọ̀rọ̀ bá ní àwọn sáàlù náà tán lóore ẹ̀kún ti ṣàlàyé ohun tí à ń pè ní ìjọsìn pé ọkọjá tẹ́sì ọpọlọ ọmọ èèyàn tí wọ́n kàn fi ọpọlọ rò pé ẹja tó mọ sí báyìí náà lọ́jà ẹja tó mọ sí báyìí àbí nígbà míì tó tẹ̀sí wípé ìjọsìn náà ni nípìnlẹ̀ nǹkan yẹn ṣùgbọ́n oríṣiríṣi nǹkan náà ni ó tún máa ṣe kí ni wọ́n tún kì í bọ́nú rẹ̀ tó báwo láti ṣe náà ó gbọ́dọ̀ ṣe gbọ́dọ̀ tọ̀dọ̀ ọlọ́run ọba àlejò alójú wa bóyá náà alukur'an àbí gba orí ahun anabi muhammed sallallahu alayhi wa sallam kọ́lọ́run ọba àlejò ọba ní san àwọn ọ̀táàbì ní ẹ̀sán olóore. nam síwájú ki a tó tẹ̀síwájú gẹ́gẹ́ bí ìṣe wa àwa tí kí a tẹ́tí gbọ́ ìbéèrè tí a ní fún wa ṣùgbọ́n ẹ̀yin èèyàn wa nílé nọ́mbà tẹ́ ẹ máa ń tẹ ìbéèrè yín ránṣẹ́ sí yẹn ètò ńlá lò lẹ́nu nọ́mbà tá a máa lò nọ́mbà tí ọ̀pọ̀lọpọ̀ wa náà àwọn kan wa ti mọ̀ ni òun náà ni zero eight one two six zero six seven one seven seven zero eight one two six zero six seven one seven seven. Nam ìbéèrè alákọ̀ọ́kọ́ á mọ̀ retí ìdáhùn láàrin ìṣẹ́jú péréte ìbéèrè alákọ̀ọ́kọ́ ni pé dárúkọ oríṣi ìjọsìn mẹ́rin nínú àwọn oríṣiríṣi ìjọsìn tí a ní dárúkọ mẹ́rin nínú àwọn ìjọsìn tí a ní ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ṣé ìyàtọ̀ láàrin gbólóhùn méjì yìí al-istighatha àti al-isti'adha bá ní ṣe ìyàtọ̀ láàrin gbólóhùn méjì yìí al-istighatha àti al-isti'adha so ká má gbàgbé láti fi orúkọ wa àti ìlú tí a ti ń kọ ìbéèrè ìdáhùn náà ránṣẹ́ bákan náà ní ọjọ́ ìjẹjọ Yusuf Àmúlé láti ìlú Òkèhò so ẹ̀bùn bẹ tí wọ́n ní ká fún inú ìdíje àlùkùránì nìkan nínú àwọn ẹ̀bùn tí ẹ jẹ ní ọjọ́ ìjẹjọ ẹ dákun a máa fi kùránì náà lẹ̀ ní iléeṣẹ́ rédíò bíbá yìí ní èní tó ẹran ni wá gbà á. Yusuf láti ìlú òkèwò àmúlé nam usaz ọlọ́run bá ìtọ́ ọba ní sẹ́yìn ní ẹ̀sán olóore a fẹ́ kí ẹ bá ní ṣàlàyé orí gbogbo àná ẹ̀kú mọ̀ pé lára ìjọsìn náà ní àdúrà àwọn kódà àwọn tí wọ́n yé ṣe mùsùlùmí gan wọ́n ń bẹ lọ́wọ́n ọba wọ́n ń ṣe àdúrà ọ̀nà tí wọ́n kàn ń gbà pé ni mo yàtọ̀ sí mùsùlùmí so kí ni àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú àdúrà àdúrà yẹn kí là ń gangan àti pé báwo làá ṣe é ṣe kí làwọn kẹta àti gbọ́dọ̀ sí nínú àdúrà kí ẹ bá ní ṣàlàyé ilé ìfọràn kí ọsàn yín ní ẹsẹun lóore. ẹ ṣeun olóòtú ẹ rí àdúrà ó jẹ́ kan nínú àwọn ìjọsìn tí a ní àdúrà yìí méjì ni máa ń jẹ́ à ń pè kan ní dùá òmọsẹlẹ àdúrà tá a fi tọrọ mo fẹ́ mo fẹ́ mi ń fẹ́ báyìí ìkejì òun náà ni dùá òrìn ìbáàdà òun náà ni àdúrà tó ṣe yí pé a fi súnmọ́ lọ́wọ́n ọba ni bí irú àwọn èyí tá a máa ń ṣe lẹ́yìn irun wa bí àwọn subhanallah alhamdulillah allahu akbar thirty three tá a máa ń wí lẹ́yìn irun àti àwọn azikaru bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ìrìn àdúrà méjì tá a ní nì ẹ̀rí àdúrà yìí gẹ́gẹ́ bá a sọ wípé ìkan nínú ìjọsìn ni. mùsùlùmí gbọdọ dúnrín má dùá ọlọ́run nìkan la sì máa fi àgbọ́dọ̀ pé nǹkan mi. kódà ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ nínú al-Qur'ani alákọ̀ọ́lé ní wa qala rabbukum ud'uni astajib lakum. ẹlẹ́dàá yín sọ wípé ẹ pè mí ẹ bá dẹ̀ ti pè mí màá jẹ́ pé yín. dádájú àwọn ẹni tí wọ́n ṣe ìgbéraga tí kúrò níbi ìjọsìn mi àti ọlọ́run ọba sọ́nà tálágẹ́ dìídì làámọ́lẹ̀ yìí pé ìjọsìn ni àdúà ọlọ́run ni àwọn ẹni tí wọ́n ṣe àyàkókò lẹ́kí tó ṣe gbéraga kúrò níbi ìmọ̀ àjọsìn fẹ́mi ọlọ́run láti máa pè mí sàyẹ́dì kòlóònà jahannama dahirin irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ máa wọ jahannamọ̀ kódà wọ́n á tún yẹpẹrẹ wọ́n á gbére sínú náà jahannamọ̀ ni. so eléyìí ni pàtàkì àdúà lọ́kàn náà afẹ́ lẹ́kọ̀ọ́ pé Allahu yaghdab intarọ́kítà tó àìláhù. ẹ ọlọ́wọ́ ọba ń kọ́ a máa bínú tó ọba sọ wípé ní bí ní nǹkan kan. wàyí dàbùnà ádámọ̀ na yóò àlùyàgùdọ́bù. bó ti yá nígbà máa lẹ́bi ádámù tó ọba nìkan máa lọ bí báyìí inú a mi pé báyìí lánàá mi pé báyìí lẹ́nu. so nípa bẹ́ẹ̀ pàtàkì nínú ìjọsìn èyí tó ṣe wípé táwọn bá sì ṣeun náà a gbọ́dọ̀ wẹ́rì lórí ẹ̀ ìgbẹ́ bó ni wọ́n ṣe bó làǹṣọ̀ sáláńṣe ní ká ṣe é kí la gbẹ́sẹ̀ lé látẹ̀rẹ̀ nísìnyí afẹ́ṣe àwọn àṣìkáàrò bíi gbólóhùn la ilaha illallah ọ̀tọ̀ náà kéèyàn máa sọ wípé la ilaha lásán àti la ilaha lásán láì níwí illallah àtẹ̀lé méjèèjì gbọ́dọ̀ tẹ̀léra wọn àyẹ̀bẹ̀rẹ̀ tiẹ̀ kọ́ ká sọ wípé yẹn fẹ́ máa pe orúkọ ọlọ́run ni ìyẹn á sọ wípé ya rahman ya rahman bí àwọn tó ń fún yẹn ya latifu wọn lè sọ fọlọ́ máa fún yẹn ya latifu wọn ní six thousand two hundred sixty six torí kíni kódà nínú làákàyè kẹ kò wọlé ọlọ́wọ́n ọba sọ wípé òun súnmọ́ wa ọlọ́wọ́n ọba àlekè ọlá ó súnmọ́ wa jó ká sí wa lọ. wa kódà òtún wa أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون ọlọ́run dídì sọ fáwọn sọ sọlá yìí pé nígbà tí àwọn ẹrú mi bá ń bi ẹlẹ́rìí nípa ẹ̀mí ọlọ́run sọ fún wọn yìí pé mi ọlọ́run ọba ń kọkọ rí mo súnmọ́ wọn ni mo súnmọ́ wọn gidigidi òjìbù dáhàwá sàdáì mò ń sì máa ń dáhùn ìpèpè ẹni tó bá pè mí nígbà tó bá sì pè mí ṣùgbọ́n kẹ́niyẹn náà jẹ́ pé mi ọlọ́run o kó sì nígbàgbọ́ sí mi pé ohun tóun ń béèrè wọn ọlọ́run máa ṣe tó bá ṣe bẹ́ẹ̀ wọ́n tara bẹ́ẹ̀ wọ́n mọ̀nà tó ó fi hàn yí pé ọlọ́run èé sẹni tí a máa ké mọ́ lórí ìpàtọ́pá fẹ́ ṣàdúrà àtàkàtà ni bí olóòtú ṣe béèrè láfàfọ́ bí àwọn mi wọ́n lè láwọn fẹ́ ṣe tàhájú wọ́n máa máa hó bọ́ lọ́hùn wọ́n máa ké wọ́n máa ké kó sì ṣe kí ní báyìí báwọn tọ̀hún yẹn ṣe máa ń ṣe àtàṣàbò obìnrin kò fáà ti ṣàlàyé pé mọ̀ntàṣàbà àbí kọ́wọ́mí fàwọ́mí ẹni yóò tó bá ń fi ara jọ ìjọkan tó kọ̀ sí ìjọkan òun náà dẹ̀ sì ti ṣe kíni o ó ti dára wọn. àbáwá ti dá sọ yípa fẹ́ bẹ lọ́wọ́ á nìkan máa lọ fa yálà tìfù wọ́n lè ní six thousand seven hundred sixty six wọ́n ní kéèyàn máa fa. nínú làákàyè gáàrí pé ọ̀wọ́lé ìyẹn dọ́dọ̀ ẹnìkan tó wà nítòsí èèyàn ìyẹn fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ ìyẹn wá gbọ́ fún pé lágbájá lágbájá lágbájá lágbájá eléyìí ọ̀dọ̀ ká kí lọ fẹ́ béèrè béèrè ohun tó fẹ́ béèrè láàrin ìgbà míyẹn ṣe lágbájá ẹlòmíì lè dé ṣùgbọ́n wọlé ńlá hìlmọ́tò àìlà àpẹẹrẹ tó ga jùlọ ń bẹ fọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ìyẹn bí etí pé ọlọ́run yẹn sọ pé ya rahman ìhun tó tọ̀nà náà ni kéèyàn wí sí pé irhamni ìwọ ọlọ́run ọba tí máa ń kẹ́yàn dákun sí kẹ́mi ya razzaq ìwọ ọlọ́run ọba tó máa ń pèsè fún yàrá rúzùkù ni ṣùgbọ́n kéèyàn wá sọ pé òun sáàfà àwọn máa fa kíní kan débi ààyè kan iye táwùsàn báyìí ló wọ́n fà ọgọ́rùn báyìí ló wọ́n fà ìyẹn ààrẹ rí lè gbẹ́sẹ̀ lé torí àlámọ̀rí bí ọ̀rọ̀ àdúrà ṣe rí nìyẹn kọ́lọ́mù bá àlejò alákọ̀ọ́sá lọ. naam jọjọ àfọmọ lọ fẹ́ràn kọ́lọ́mù bá nìkan àwọn sáàlù ní ọ̀sán lórí lórí bí ẹ ṣe la àdúrà sí méjì pé dùhà òlẹ̀ àbáradà dùhà òlẹ̀ mọ́sálá ìbéèrè táwọn fẹ́ béèrè lábẹ́ yẹn ni pé ẹni kákẹ́wọ́n rẹ̀ pé yà láwọ̀ yà láwọ̀ yà láwọ̀ ẹ̀sìn gbólóhùn ọlọ́run balẹ̀gà lọ pé ọdọ̀ ọlọ́ha ọ̀wẹ́dọ̀ ọ̀rọ̀hmẹ́n ayẹ̀mẹ̀ tẹ́dọ̀ ẹ̀ fẹ́lẹ̀ olùhàsínà olùhàsínà ìyẹn ń kọ́ àwọn yẹn ń pé ètò nítorí yẹn gan-an àwọn mi ṣe yà Allah Allah Allah àbí pé hadith àmì sọ̀lá àlùsọ̀lá wọ́n sọ pé orí ìgbà tí ìgbẹ̀yìn ayé ọba fi dé kò ní sẹ́nìkẹ́ sọ wọn pé ya allah allah lórí ilẹ̀ mọ́ pé sọ àwọn táwọn pé allah allah lórí ilẹ̀ yẹn àwọn làwọn sì ń mú káyé ọmọ bẹ́ẹ̀ tòun gbà tí ọba ní sẹ́ni mọ́ allah allah allah mọ́ ìgbà yẹn ni ò ní sáyé mọ́ tò kí ni ìwòye lórí ọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ yẹn mọ́ takora wọn. àyà tí olóòtú tí wọ́n kà fún wa yẹn irun táyà yẹn ń tọ́ka sí náà ni pé. nínú nǹkan tá a lè fi ṣàtẹ̀gùn ọba subhanahu wa ta'ala òun náà ni ká fi orúkọ ọlọ́run ọba ká fi bẹ́ lọ́hùn. òtúmọ̀ wípé kéèyàn wọn gbèdéke kan sí mẹ́lì èèyàn gẹ́gẹ́ mo ti sọ ṣáájú bí àyà yẹn sọ pé kò lè dé ọlọ́hà ẹ fi tọ́rọ́ náà ọba ọba àjọkẹ́ ayé ayé ọ̀hún èyí yóò dẹ́ lè pè ọlọ́wọ́lẹ̀ asmaul gbogbo ikọ̀ tó ọba àlejò ọ̀la ní í ṣe. pẹ̀lú bó ṣe wá sọ ilé kò túmọ̀ rí pé alálọ́dé kọ̀ọ̀kẹ́ fún téèyàn owó sùn ah, bí abílẹ̀ ayé ìṣeré ẹja kú fi ọlọ́wọ́ ọba ní ẹnjìníà àbí kéèyàn sọ pé ẹja ní mudirul kaul àbí ká sọ wípé ninety nine lórúkọ ọlọ́run ọba yẹ́sẹ̀ fanu sọ̀sálàǹsì sọ hadith tó lálàáfíà ni ṣùgbọ́n ká sọ wípé ọwọ́ parí síbẹ̀ àtúrádì sọ sọ pé tún jù bẹ́ẹ̀ lọ nítorí pé sọ wípé àbẹ́yì tó fi mọ ẹrú rẹ àbẹ́yì tó dẹ̀ fi pamọ́ sọ àwọn orúkọ ọlọ́run ọba pọ̀ tó ṣe pé àáfi tó ṣe pé ẹ̀rí láàfi sí káàfi lè sọ wípé èèkọ ọlọ́run ọba ni kì í ṣe pé àwọn alákẹ́wòsùn lásọpá fi ọlọ́run ọba lè kọ yìí èmi dé tá a bá ti pe ọlọ́run ọba lọ́lọ́run

nítorí ẹ̀ lọ́lọ́wọ́ ọba àlejò láti dá wa. òun sì ní èyí tá a ti kọ́kọ́ mẹ́nu bà lákọ̀ọ́kọ́ nípa ọ̀rọ̀ dùá pé tá a bá ń pe ọlọ́run àgbọ̀rọ̀ pẹ̀lú mi. a gbọ́dọ̀ gbé ṣẹ̀gó a gbọ́dọ̀ ọya a kódà a gbọ́dọ̀ pe mọ̀láìkà gbọ́dọ̀ pe ànẹ́bí débi fáàpì àfà àbáwọ̀ àpè ṣéèkù. gbogbo àwọn eléyìí ẹbọ ló máa jẹ́ o. ìgbà sọ fún ẹgbẹ́ ìyẹn léwu pọ̀ gan. lábẹ́ bẹ́ẹ̀ mẹ́ni béèrè tó lóòtú béèrè pé al-isti'ana ìrìn kan nìyẹn náà jẹ́ nínú àwọn ìjọsìn al-isti'ana òun náà ni talabul aun ìmọ̀ wá àtìlẹ́yìn ìwátìlẹ́yìn onírẹ̀rẹ̀ nìyẹn náà ni èyàn lè wátìlẹ́yìn pẹ̀lú Ọlọ́run ọba subhanahu wa ta'ala tí bá fẹ́ rẹ̀ ọba ìyẹn ó dẹ̀ darí gbogbo àlámọ̀rí yẹn sọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bó ṣe wá nù tẹ́lẹ̀ yìí pé wa iyyaka nasta'in èrè ọlọ́run láwọn máa sìn àti pé ọ̀dọ̀ rẹ láti máa ṣe kí ni o láwọn máa wá tìlẹ́yìn sí. eléyìí tá a bá ṣe a gbọ́dọ̀ fi fún ọlọ́run ọba wa ẹ wá rí nínú rẹ ìsìn àánẹ̀ ń bẹ eléyìí náà máa òun ni al-isti'anatu bil kí kéèyàn wá tìlẹ́yìn ẹ̀dá ọlọ́run lórí àlámọ̀rí kan tó fi pẹ́ nìyẹn lágbára àti ṣe ẹ̀rí bí kéèyàn sọ fún yẹn wípé lágbájá olówó lọ́wọ́ ìyẹn wá ọkọ̀ fún mi rẹ̀mí lọ́wọ́ fún mi lówó ọkọ̀ fún mi ní kinní báyìí ẹ̀rí irú àwọn eléyìí ó kò sí nǹkan kan tí ń bẹ ní abẹ́ rẹ̀ tó jẹ́ torí nìyẹn kò sí ohun tí ń kó sábẹ́ rẹ̀ ju ọ̀rọ̀ ọlọ́run bá sùpánù ọ̀tá lọ́sọ̀tún máa lọ ayé ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́run sọ pé wọ́n ti àyẹ̀wánú àìlàlè bẹ̀rù ìwà tàkùwà ìyẹn ni pé ẹ̀rẹ̀ ra ayé lọ́wọ́ lórí kíni o lórí ohun tí ń jẹ́ dáadáa àti fàyọ̀ bá sùpánù sí pé lórí ẹsẹ̀ nìyẹn sọ pé kẹ́rẹ̀ ọwọ́ tó wá rẹ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ńtọ́fẹ́ mu ògógóró ń sìn ọwọ́ á ní fi ra ọtí gbóná tóun máa mu yẹn lágbájá dàpọ̀ ń lọ́wọ́ fún un lówó kóun dẹ̀ fi ṣe ni o kóun lọ fi ra ọtí yẹn ti kó síbi ọ̀rọ̀ bá pé wọlé wọlé má yín lọ́wọ́ lórí ọba ajá sí pé òun náà ni al bill bil makhluq ìwátìlẹ́yìn ẹ̀dá ọlọ́run lórí àlámọ̀rí tó ṣe pẹ́ nìyẹn lágbára àti ṣe bẹ́ẹ̀ ìyẹn tẹ̀tọ́. ìkẹta nínú ìwátìlẹ́yìn òun ni kéèyàn wá ìtìlẹ́yìn ẹ̀dá ọlọ́run lórí ohun tí ò lágbára àti ṣe ẹ̀rí lè lágùwò ni ìranù gbáà ni tàbí ká pè ní ẹ̀rí bíi kéèyàn fẹ́ gbẹ́rù ní ìsìn tó wúwo ọ̀lẹ́sì lè yẹn rí kéèyàn sọ pé kọ́ lẹ yẹn ẹni tó ẹ̀yìn sì wà lórí ìdúró ọfẹ́ rugi òbí síbìtì ìwà sọ fáwọn pé kó gbèrú irun eléyìí lágùwò ni wọ́n ń pè nínú àwọn ìrìn ìsìáàmẹ̀ tá a ní ẹlẹ́ẹ̀kẹrin òun ni àlẹ́ ìsìáàmẹ̀ tó kí yẹn máa wá àwọn òkú àwọn tó ti kú ẹlòmíì nìyí lè hajj ní ìsìn àwa lọ bójì bàbá àmọ́ òun ó ti ẹ̀kẹ́ ó lè wà nù lélẹ̀ máa sọ pé mi lọ́wọ́ o má fi mí lẹ́ o báyìí mo fẹ́ àbáláyè lórí àlámọ̀rí kan tó ṣe pé ọ̀pamọ́ ẹ̀bọ̀lẹ̀ lẹ́yìn náà ìrẹ́ karùn òun ni kéèyàn wá àtìlẹ́yìn bill anel pẹ̀lú àwọn ṣe olóore àbáwọn ọ̀sẹ̀ sítọ́ da eléyìí ọba ṣẹ̀rí àrùn bíi kéèyàn wá àtìlẹ́yìn ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala pẹ̀lú kéèyàn máa kírun pẹ̀lú kéèyàn ṣe sùúrù ẹ̀rí pọ́lọ́wọ́n bá pàṣẹ eléyìí ike ìsàyìn òbí sọ́bírì wọ́n ẹ wá àtìlẹ́yìn ọlọ́wọ́n ọba pẹ̀lú sùúrù àti ìmákírun wa innaha lakabiratun illa ala al-khashi'in torí nǹkan kan tó wúwo ni àfàwọn ẹni tí wọ́n ń kọminú ọlọ́run ọba tí wọ́n ń páyà ọlọ́run ọba ni lọ́ọ́ máa fúyẹ́ lọ́dọ̀ wọn eléyìí ni àwọn onírẹ̀rẹ̀ ìwátìlẹ́yìn èyí tó ti fi ń bẹ tó sì kó sí abẹ́ ìjọsìn. nígbà fún mi lọ́ọ́ kéré ni ọlọ́run ọba ni àyín ní ẹ̀sìn olóore kí ni ṣẹ̀rí àfojú wo ìgbà mí ilẹ̀ Yorùbá tá a fẹ́ kíra wa ẹni tí ààrẹ ti pàdé bàbá rẹ̀ gbogbo ah, òkú ọ̀run gbé ọ́ alájọ bí ọ wà pẹ̀lú wa o pẹ̀lú àwọn ìwà àtìlẹyìn yìí náà tí ó ba Islam. ìyẹn náà kó sábẹ́ rẹ̀ o mùsùlùmí gbọ́dọ̀ máa sọ́ra fún nǹkan tí ó máa tẹnu rẹ̀ jáde bí ọ̀rọ̀ ẹbọ ọ̀rọ̀ ẹbọ ni irúfẹ́ àwọn ọ̀rọ̀ bẹ́yẹn ẹ̀rí àlẹ́sọ̀lọ́lọ́ àlẹ́sọ̀lọ́nù hadith abdullahi àwọn agẹ nídìí wa ká tún sẹ máa bẹ lọ́hùn fún kìí ṣe fóun ló tún lágbára àti lè ṣe nǹkan kan lágbára sí yọwà ń bi tọwà ṣé wàá gbé òkú ọrùn gbé ọ yọ wà pẹ̀lú ọ kò sẹ́ni kankan tó lè wà pẹ̀lú ìyànjọ Ọlọ́run ọba dẹ lọ. Ọlọ́run bá bá ní mẹ́nuba oríṣi kan nínú àwọn ìran ìjọsìn tí a tún ní òtún pè ní al-isti'aza al-isti'aza kí ni à ń pè ní sàárà kódà ní bẹ́ẹ̀ nù béèrè láti bá àwọn èèyàn wa gan nílé àti rẹ̀ tí àwọn èèyàn ti sẹ́ńdì oríṣiríṣi ìdáhùn. kọ́ ẹ rí alẹ́ sàárà gẹ́gẹ́ bí a ti sọ fún wa pé oríṣiríṣi ìjọsìn ló wà lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn èèyàn máa ń lérò pé tá a bá ń dákọ̀ ọjọ́sìn ó bẹ̀rẹ̀ ń bi irun bẹ̀ náà ló ti parí sí irun wà nú ẹ̀ ni àwọn ìjọsìn tún pọ̀ kẹrin ẹ̀rí nínú àwọn ìjọsìn òun náà ni alẹ́ sì áàdà gẹ́gẹ́ bí olóòtú ṣe béèrè ìmọ̀ àwa ìṣọ́ pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ìjọsìn ni o sọ ìpè tá a bá fẹ́ wá ìṣọ́ ọlọ́run ọba yìí á jẹni tí ó tálákà fọlọ́run ọba subhanahu wa pé ìyìn jẹ́ nkankan ìní nkankan èèyàn dẹ̀ sì tún ní àdìẹ ọkàn ẹ wípé ọlọ́run téèyàn wá sọ pẹ̀lú èyí ti tó yàn wá sọ ńgbà mí o ṣùgbọ́n kò ní lè ṣe bí yóò tún wà nínú ilé bí àsomọ́tẹ̀sùbà bí àfi àfibọ́ àrílẹ̀ àrímọ́lẹ̀ yóò tún wà yóò sì lóhun wá sọ pẹ̀lú ọlọ́wọ́n ọba ìjọsìn yẹn ò tí ì kú kẹ́kẹ́ bẹ́ẹ̀ yẹn o ìjọsìn yìí tí ọba fi pé yọjà fi pé ìyẹn wá sọ pẹ̀lú ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ìwásọ yìí ó kó sínú pé ìyẹn tálákà sọlọ́wọ́n ọba pé mo ní bùkátà sọlọ́ ìyẹn dẹ̀ tún ní àdìọ́kẹ́ wípé ọlọ́wọ́n ọba tí yẹn sọ pẹ̀lú rẹ̀ ọba máa tó yẹn kúrò níbi gbogbo nǹkan ọlọ́run ọba àlekè ọládìdí sọ anabi sallallahu alaihi wasallam yìí sèré anabi kúl a'udhu bi rabbil falaq èrè sọ pé mò ń wá ìṣọ́ mò ń wá ìṣọ́ pẹ̀lú ọba ẹlẹ́dà ọba àárọ̀ kùtùkùtù tó ní àti sọ pé ọba ọba ẹni tó dá àwọn ìrẹ́ kejì tá a tún lè wá sọ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala pẹ̀lú ìròyìn rẹ̀ àwọn eléyìí náà pọ̀ lọ́kẹ́rin tó yẹ pé ìròyìn ọlọ́run ara ọlọ́run ni kò sí ya fóòlù lára ọlọ́run wá ọba pẹ̀lú àwọn ìròyìn rẹ̀ bí ọ̀rọ̀ rẹ̀ ṣe rẹ̀ min mò ń wá ìsọ pẹ̀lú àwọn ọba tó pé kúrò níbi lábúrò ohun gbogbo tọ́lọ́wọ́n ọba dá a rí i pé ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba kò ṣeé yọ kó lára ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala a lè fi wàsọ̀ bákan náà a lè pẹ̀lú títóbi ọlọ́run inú ọlọ́run náà nìyẹn ń wá ìsọ́ pẹ̀lú títóbi ìwọ ọba ani wọ́n má mò ń wá ìsọ pẹ̀lú agbára ọlọ́run ìborí ọlọ́run àtagbára rẹ̀ mi ń àjíjù níbi ìlàbúrú tí mò rí yìí a tún lè wá sọ ọlọ́run ọba pẹ̀lú ìyọnu ọlọ́run tó rárá ìròyìn ọba náà ní ká ọba yọnu rẹ̀ dán ọkà mi ń sọ ọlọ́run ọlọ́run lójú ìkẹtánù rẹ̀ wá sọ ó ń lọ́dọ̀ wa o àwa ń sọ pé mi òun sí travel ni òun ẹni tó travel tó tún ní kó tún sọ ẹ̀rí kíyẹn ẹni yẹn dẹ̀ níyì kò lágbára àti sọ́yẹ̀ ẹbọ lè yé o ọlọ́wọ́ bá wa pípé wà á nàhù kánà rijalun minal àwọn èèyàn kan wà nù àwọn èèyàn tí wọ́n bá fẹ́ sọ wọ́n máa sọ fọzàdó homorọ ha kọ tó wá padà létí ìpayà fún ọ ọmọ fi ẹgbẹ tá a bá wá sọ là á máa ń wá sọ pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n kí ìyẹn wá sọ pẹ̀lú ohun tó láti wá sọ pẹ̀lú rẹ̀ nígbà tí fitinẹ bá dé kíkálukú kọ sí kíni o kó tètè lọ sí bí nǹkan rẹ̀ bí kí sọ wàhálà bá dé ẹ̀rí àbí tètè sáré mú nǹkan báyìí o àbí kọ́ bá wọnú pléènì sìn wọ́n ní àwọn aṣọ tí wọ́n ti fi síbẹ̀ yìí pé àìbámọ̀ plénì lè fẹ́ já kéèyàn sáré wọṣọ yẹn àìbáyà mùsíbà kan fẹ́ ṣẹlẹ̀ irú eléyìí ọ̀rọ̀ ọ̀rùn láti lò pé tọ́ba fẹ́ di pàjáwìrì àbí bẹ́ẹ̀ tiẹ̀ fẹ́ jóná kíni tí wọ́n máa ní kéèyàn mú sínú àbí pẹ̀lú èèyàn kan débi pé wọ́n yà máa so nǹkan mọ́ra ní àbáàdì nǹkan mọ́ ilé àbáàrí nǹkan mọ́lẹ̀ irú eléyìí ẹ̀bọ ni kọ́lọ́wọ́n ọba àlekẹ́ ọlákọ́lá wà mí ẹ̀bọ. ọlọ́run bá àlekẹ́ ọlọ́ba ni àwọn ní ẹ̀sìn lóore bọ́ọ̀lù àfẹ́ sọ nípa àwọn oníwàásí kan lónìí gbogbo eyín bẹ̀rẹ̀ wà tí wọ́n ń pe gbogbo eyín àjẹ́lú yìí mo kí yín gbogbo àkéyín ẹ̀yìn kó jó òun ṣe o tí gbogbo yẹn náà ó tẹ̀tọ́ àbáńtó pé lọ́jẹ̀ mọ́ ojú bá bóyá àwọn tó pè láàbá tí wọ́n wà ń jòkó níkàlẹ̀. ẹ rí gẹ́gẹ́ bí ìbéèrè olóòtú irú eléyìí kó sábẹ́ ẹ̀bọ o kí ẹ máa sọ wípé gbogbo àwọn àjẹ́ gbogbo oṣó gbogbo àwọn àfà tí wọ́n jójú òun ṣe kíníkan ìbá wọn o gbogbo eléyìí ó kó sábẹ́ àwọn ọ̀rọ̀ ẹbọ tó ṣe pé yẹn gbọ́dọ̀ sọ́ra fún kọ́lọ́run ọba àlejò aláfọ́lá wa ń bí ẹbọ. àjọyọ̀ kò lọ fẹ́ra ni. ohun tí a fi ń bi àwọn táàlì ní àwọn nǹkan yẹn kò ju pé àwọn nǹkan tó gbajúmọ̀ láwùjọ ni àwọn nǹkan tó gbajúmọ̀ ni tó ṣe pé kódà lẹ́nu àwọn ẹsẹ̀ lérò pé ẹ fún ọmọ ọ̀fẹ́ kan ọlọ́run ọba mú àwọn èèyàn náà lẹ́sìn mọ́ bá àwọn nǹkan yẹn kọ́lọ́run ọba àlejò alá kí ó ṣàánú wa. Ah, bákan náà nínú ìbéèrè tí a bi àwọn èèyàn wa afẹ́kẹ́ bá ní ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí rẹ̀ gbólóhùn kan tá à ń pè ní al-istighathatu òkè lóhun tá à ń pè bẹ́ẹ̀ kí làwọn kan tó yìí sọ ní abẹ́ tiẹ̀ náà. ẹ rí al-istighatha ìyẹn náà jẹ́ kan nínú àwọn ìran ìjọsìn tá a ní al-istighathatu billah òun ni kéèyàn máa wá àkólà níbi wàhálà kan àbí àkóyọ. níbi fìtínà àbí payín keke àbí dààmú kẹ àbí bànújẹ́ òun Ọ ń pè ní gọ́ọ̀sà lè wá sọ́dọ̀ rẹ̀ jọ lọ́hùn lọ o kọ́dà àwọn ọlọ́sẹ̀lẹ̀ lójú ayé ànẹ́bí sallallahu alaihi wa sallam wọ́n sọ wípé lọ bá ànẹ́bí ká lè wá láburú tá a fẹ́ rí lára pé ẹ wá o. àìwá àkólà níbi ìbànújẹ́ àbí fìtínà ọ̀dọ̀ ọlọ́run ọba làá máa ń ṣe kí ni o làá máa ń wá sí. nínú nǹkan tí ó fi yé wa yí pé ìjọsìn ni ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nígbà táwọn sọ̀sọ́lá àtàwọn sọ̀hábà tó wà níbi ogun bádàrí tí nǹkan náà fẹ́ lágbára wọ́n sì wá àkólà níbi ìbànújẹ́ àti àìbalẹ̀ ọkàn pé táwọn kèfèrí yìí ò ní irun wá tìta tìta ọlọ́run ọba múrò wá fún wa nípa rẹ̀ wọ́n wá àkólà lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba mú wa fún wa nípa rẹ̀ ọlọ́run ní istaghithuna rabbakum fastajaba lakum nígbà tí ẹ̀yin mùsùlùmí tẹ́ fi ń wá àkóyọ ẹlẹ́dàá yín ọlọ́run ọba ti gbàdúrà yín bó ọlọ́run ti gbàdúrà yín ọlọ́run sọ pé anni mumiddukum bi alfin minal malaikati murdifin ọlọ́run ni màá kún yín lépa pẹ̀lú àwọn màláìkà tó ti pé wọ́n wà ní ọ̀wọ́ ọ̀wọ́ ẹ̀ nínú bí ogun bá dàrí nígbà tó yẹ pé àwọn ẹlẹ́bọ ń jọ yẹn wọ́n jẹ́ one thousand àwọn mùsùlùmí sì ń jẹ́ kíni o wọ́n ń jẹ́ ọgọ́rùn mẹ́ta àti kíni o àti mẹ́tàlá àti wa kó síbi ẹ bí abẹ́ igi kan wa gbọ́wọ́ sókè lẹ́yìn tó kọjú da kíbla wa sọ pé Allahumma ìwọ ọlọ́run o títí gọ́tà nìyẹn à ń jìzìlì máa wà mi ipò ó tì mí lẹ́yìn ọlọ́run pé àlùkáwà fún mi Allahumma ìwọ ọlọ́run min si islam tí àwọn ọjọ́ yìí bí lè parẹ́ nínú àwọn tí wọ́n láwọn gba islam yìí láàtọ̀ ìbàdàn fil ard torí àwọn ọmọ ọba tó gbà fàánà lájọ wá yìí wọn ò ní sí ọba lórílẹ̀ o àwọn máa bẹ yìí débi pásọ tá léjì káwọn padà bọ́ ní kíni o ọbọ níbẹ̀ ọbọ ní èjìká rẹ̀ abáṣọ sùdíkì i ń à ah, òjíṣẹ́ ọlọ́run ó ti tó ó ti tó ọlọ́run àbí ìpààyàn kékeré ọlọ́run là wà sọ́dọ̀ rẹ̀ ìkejì nínú àlẹ́sẹ̀gọ́sà táwọn èèyàn máa ń ṣe lábẹ́ àlẹ́sẹ̀gọ́sà òun ni pé àwọn èèyàn tún máa ń wá ìṣípayá àbànújẹ́ pẹ̀ láwọn òkú àbẹ́nìkan ti ń bẹ láyé tó ń tọ̀wọ́ ọ̀dẹ̀ sí lágbára àti ṣe bẹ́ẹ̀ ẹbọ lè yí o ẹbọ lè yí o ọlọ́run máa sọ ọ̀rọ̀ tálágẹ́ ń ẹni tó ṣe wípé máa ń dá lóhùn ẹni tára ni nígbà tó bá pè tí ó dẹ̀ gbé ìbànújẹ́ kú òfin ويجعلكم خلفاء الأرض أي الله مع الله قليلا ما تذكرون sọlọ́hún mi wá pẹ̀lú ọlọ́hún ni ah díẹ̀ nìran títẹ́ yìnyẹn máa ń ṣe kíni o tẹ́ ẹ máa ń ṣe lábẹ́ àlẹ́sẹ̀ gọ́sà káwọn yẹn máa ń tí ń bẹ láyé tó ń tọ̀hún sí lágbára àti ṣe nǹkan níbi nǹkan tá a bí yẹn lápẹẹrẹ irú ẹ̀ lọ́wọ́ ọba àlekẹ́ ọlásọ níbi ìtàn nàbí láyé Musa alẹ́ sọ̀rọ̀ àtọ̀ ẹ̀rí ọlọ́wọ́ bá ní fásitì àgọ́sà hùlẹ́rìí min shi'atihi ala alladhi min aduwwihi fawakazahu Musa faqada alayhi suratul Qasas àyà fifteen ọlọ́run ọba àlekè ọlá ní ọwọ́ wá àtìlẹ́yìn àbí ìrẹnilọ́wọ́ àbí ìkóniyọ́nbi wàhálà ẹni tó jẹ́ ìsirahílì tó jẹ́ fámìlì rẹ̀ bí láyé Musa alayhi salatu wassalam ọwọ́ àtìlẹ́yìn rẹ̀ pé kó kóhun yọ alẹ́ lẹ́bi min aduwwihi lórí ẹni tó ṣe pọ́ jẹ́ ọ̀tá rẹ̀ àrífín nàbí láyé musa alẹ́ sọlá tó sẹlẹ̀ wọ́n dẹ̀ lágbára àti sílẹ̀ nípa pé agbára ń bẹ fún ẹni tó lè ṣe nǹkan bí wọ́n sọ pé ó tó kọ́ńsá bàárí ìhà ìyẹn ni wípé ẹgbẹ́ ọ̀fà fẹ́ni tó gbẹ̀gàn ẹ rí i pé yóò mọ̀ ọ̀tá dáadáa bẹ́ẹ̀ náà ni ànábì musa alẹ́ sọlá tó sẹlẹ̀ ó lágbára orí mu tó bí léèrè yọ lágbára àti ṣe bẹ́ẹ̀ ẹ̀rí nàbí láyé musa ọwọ́ ajẹ́pẹ̀ rẹ̀ fọwọ́ kẹsàn-án ìfẹ́ ọgbà ọ̀kọ́dọ̀ alẹ́ ìfọ́ńtọ̀ òsì kú ni ẹ̀rí nípa bẹ́ẹ̀ àríkà nẹ́bí musa alẹ́ sọ́tò sẹlẹ̀ ọlágbára àti sìnkẹ́ ihun tí yẹn bá lágbára wáyé pé nẹ́ẹ̀lì yẹn bí pé kó ṣe fún yẹn irú eléyìí kò bọ́ sábẹ́ ẹbọ nǹkan tó ṣẹ̀tọ́ ni àmọ́ kí yẹn máa wá àpólà lọ́dọ̀ ẹni tí ò lágbára bí òkú kẹ́ ọ̀rọ̀ òkú dákun làmí o má jẹ́ ń rí wàhálà o má jẹ́ nǹkan báyọ̀ ṣẹlẹ̀ sí mi mo ti kó ní òkú mi yọ mí o irú eléyìí ọ̀tọ̀nà ara ẹbọ ni kọ́lọ́wọ́ ọba àlejò alákọ́là wa la ẹ̀bọ. àdìgbà fún wọn fẹ́rẹ̀ àtiwájú kí á tó tẹ̀síwájú ẹnìkan náà wọ̀nyẹn wá lé wọn wọn tẹ ìbéèrè ránṣẹ́ pàápàá jùlọ lórí àlèjáàna ká wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ ọlọ́run ọba àlejò gbégbé ohun tẹ́ fẹ́ sọ fún wa nípa àwọn orin kan táwọn máa ń gbọ́ tí wọ́n pe ibadallah rijalallah a'inuna bi awnillah wa kunu awnana billah pé kí ni ìbá ṣe orin yìí ní ṣe pẹ̀lú àfíìdà ó tọ́ ni àbí kò tọ́ tí ò bá jẹ wàá tó àbótọ́ kí ni ìdájọ́ rẹ̀. ẹ rí orin tí wọ́n máa ń kọ láwọn ilé kí ó káàkiri wọ́n sọ pé ibadallah yá tún. gbogbo nǹkan wá sì ti jẹ́ yá báyìí èyẹ sọ́ra fún yá tá fi pè ọlọ́run pé yá Allah yá Rahman a yá yẹn náà wọ́n fi ṣe kí ni o ẹni wọ́n fi bẹ̀rẹ̀ kì í pé wọ́n fẹ́ pàkíyèsí wọ́n pé ẹrú ọlọ́run ọlọ́run ẹ̀rìn lọ́wọ́ bí pẹ̀lú ìrànwọ́ ọlọ́run ẹ̀rí nǹkan tó wa ń orin yìí ni wípé tọ́ba jásí pé ẹni tó kọrin yìí ọbẹ̀ tọrọ bára ọwọ́ á kó àwọn olówó jọ ọwọ́ á fẹ́ tọrọ owó lọ́wọ́ wọn àwọn èèyàn tẹ̀sí wá wájú rẹ̀ báyìí pípẹ́ iṣẹ́ tá a fẹ́ ṣe ń bi tá a dé yìí o rẹ̀ wá lọ́wọ́ lórí ẹ̀ o pẹ̀lú rẹ̀ lọ́wọ́ ọlọ́wọ́ bá ti ń bẹ fún yín àbá sọ wípé nǹkan táwọn ènìyàn lágbára ní bí wọn ṣùgbọ́n yàtọ̀ síbẹ̀ téèyàn kẹ́ ti pé àwọn èèyàn tí wọ́n ń jẹ́ àyìnbá àdàlà àwọn èèyàn tí wọ́n ń jẹ́ àwọn àkìtáàbù àwọn kẹ́mẹ́ tí wọ́n ń jẹ́ rìjálàlà pé àwọn ènìyàn là ń ké sí ṣe pa kọjú dà àwọn ẹnìkan à ń tọrọ nǹkan lọ́wọ́ wọn láṣà kì í ṣeré kù lápè láàrin tí ń gbà tí wọn bá padà parí rẹ̀ yóò máa ṣe bìjìbìrìlì adẹgbọ eh, eh, tẹnzílì tí ẹ bá sọ wípé ọlá ìyẹn tọrọ Ọlọ́run ní alukoran ṣùgbọ́n ìwọ tún ní jìbìrìlì owó ní àzánà sọ gbogbo ẹ wọn tó bá jásí pé ṣe pa kọjú dà àwọn ẹnìkan tá a'la àjẹsà fún ọlọ fẹra Ọlọ́run balẹjọlá ni ó ń sànù wa ẹ̀dá fún àwa tí à ń fi irú àwọn orin ẹ̀kọ́ yìí sáfi ń láwọn ọmọ lẹ́nu láwọn ilé ẹ̀kọ́ káàkiri ẹ̀kọ́ wọn ni kí wọn wá kọ́ ẹ mọkàn wọn lẹbọ mọ dákun yọ kúrò ń bẹ Ọlọ́run bá ti máa ń wọ sàárà kí ojú kọmọdé káàrin tó àti ẹ̀kọ́ dàrú so àwọn nǹkan tí wọn ń sọ nílùú lórí ibú wájú Ọlọ́run ọba làwọn nǹkan yìí ṣé ká jìnà sí gan Ọlọ́run kí ó sànù wa. Ah, sáàbì Ọlọ́run bá lè jọlọ́ba ní ẹ̀sán lóore lórí ọ̀rọ̀ kí a wá àkóyọ níbi mùsíra ojú oníṣẹ̀rí àti wo nígbà míì ẹlòmíì lè máa ṣiṣẹ́ tẹ́lẹ̀ dàrú ìyẹn lówó lọ́wọ́ tẹ́lẹ̀ ọjà ẹni tí ò ní mọ́ ọjà ẹni tí ń sàwọn papọ̀ mọ́ra wọn nínú àwọn alásùnmọ́ àwọn ọ̀rẹ́ ọ̀yẹ̀ká sọ̀rọ̀ yìí wọ́n ní bàbá kan bàbá kan kíní kan tó kìí bá a tì ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n ń gbọ́ àwọn yẹn sẹ̀ látàrí páwọn náà wọ́n ń wọ́n ní àbáyọ sí ìṣòro tí ń yọ wọ́n lẹ́nu ni ṣé léyìí ó tọ̀nà nínú ìṣẹ̀lẹ̀ Islam. ẹ rí kọ́lọ́wọ́n ọba àlejò ọlá kí ó sàánú wa àkọ́kọ́ náà kí èèyàn ní dúkìá kó dínkù àdánwò ni o tí ò wá tún nídìí kéèyàn tó wá di ọ̀tá ọlọ́run ọba pẹ̀lú àdánwò tọ́lọ́run ọba àlèkè ọlámúwá ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ́nà al-Qur'an alákọ̀ọ́lẹ́ pé walanabluwannakum bishay'in minal khawfi wal ju' wa naqsin minal amwali wal anfusi was thamarat wa bashiri s-sabirin ọlọ́run ní a máa fi dán yín wò àti ẹ̀gbọ́dọ̀ máa ni pẹ̀lú nkankan minal khawf àtẹ̀mí àti dídínkù nǹkan ọ̀rọ̀ oko àbókò gángan wọ́n bá ṣe sọ̀bìrì ọlọ́run ní ìrìn ànẹ́bí bá fún àwọn ẹni tó bá ṣe sùúrù lórí eléyìí bá fún wọn ní ròdùn ní yóò ṣe sùúrù ní o ká má gbàgbé pé inú rẹ sùúrù mẹ́ta tó wà ń bẹ́ńbẹ́ àsọ́bóró alẹ́lbẹ́lẹ́ kéèyàn ṣe sùúrù lórí àdánwò tọ́lọ́run bá mú wa òun lè yẹn fi dẹni ọlọ́run ká má gbàgbé ọ̀rọ̀ ọlọ́run bá sọ̀hánà tá alábọ́gbé pé ìnáwó yìí wá fà bìrọ èrè hisab gbogbo ẹni yóò tó bá ṣe sùúrù adẹ̀sí máa pín ẹ̀ṣẹ̀ wọn fún wọn tí ò ní níṣirò kọ́ wájú akíkérú ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ dípò tó yẹ ká mọ ọlọ́run ọba subhanahu wa ta'ala á tún wá ṣe kí ni o á tún wá lọ ọ̀sẹ̀ lọ́wọ́ ọlọ́run ọba lè yẹn máa ké sí ọjà tí ń ṣe dáadáa tẹ́lẹ̀ tó di pé ọjà yẹn ọ̀fẹ́ jọmọ́ ọlọ́run ọba lè yẹn máa ké sí èèmọ̀ tí nǹkan bá ń da tí ọba da mọ́ ìyẹn tiẹ̀ tún lè wò ó sí pé àbí yẹn ń ṣàṣìṣe kí yẹn yẹrẹ wò ẹ mọ̀ kó ṣe wípé nǹkan téèyàn ń ṣe yẹn ọlọ́run fẹ́ kéèyàn yẹ rẹ̀ wò kó tètè ṣàtúnṣe rẹ̀ téèyàn bá wò títí téèyàn rí pé ah, gbogbo nǹkan tí ń sì ń dáadáa tẹ́lẹ̀ náà ní ń ṣe kéèyàn ṣàlẹ́ sí dáadáa kó sì máa bẹ̀ lọ́hùn ṣùgbọ́n kéèyàn wá sọ pé wọ́n jáde sí ẹni tí ọ̀yẹ́ lẹ́bọ tẹ́lẹ̀ yóò aṣọ rẹ̀ tẹ́lẹ̀bọ ah, nǹkan báyìí ni ọ̀sẹ̀lẹ̀ ọlọ́run ọba ọba tí sì máa ń jẹ́ pé yẹn ni. àjùzọ́ fún lọ fẹ́ra ọlọ́run ọba àdìkẹ́ lọ́ba ni ẹ̀sán ní ẹ̀sán olóore. nígbà tí a sì ń retí ìbéèrè àwọn èèyàn wa láti rí àwọn tí wọ́n bá ní ìbéèrè lórí àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú àlámọ̀rí ẹ̀sìn. lórí ìbéèrè tí a jù sí orí afẹ́fẹ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ nípa wípé ká dárúkọ oríṣiríṣi ìjọsìn mẹ́rin tí a ní àmọ́ òpin ẹnìkan nínú àwọn èèyàn wa wọ́n ti wá gbọ́ wọ́n lérò pé oríṣiríṣi ìjọ wọ́n bá bẹ̀rẹ̀ dákọ̀ ansarudini ah. nawarudini eh, kọ̀ríìbù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà àwọn ẹgbẹ́ àdádálẹ̀ ti ń bẹ ní àwùjọ lénìí so eléyìí túmọ̀ sí pé oríṣi ìjọsìn ni a béèrè ṣùgbọ́n dáhùn eléyìí àwọn náà ni ishaq haji ishaq láti ìlú wọn ní wa nínú àwọn ni wọn ní asọ́wọ́m ààwẹ̀ pẹ̀lú hajj pẹ̀lú iṣẹ́ hajj so wọ́n ní inú àwọn ìjọsìn ló wà tó gbà gbọ́ sí nítorí ẹnìkan ká má ṣe hajj nítorí pé mo fẹ́ mọ jẹ́ àlàájì àdúgbò ẹfẹ́ lọ ẹfẹ́ lọ gba rìsíìtì wálé tẹ́wàá kẹ́yìn gangan tó lè òní ṣe pẹ̀lú sahaj pé ìpọ́lọ́wọ́n bá lẹ́kẹ́ ọlá nìkan ni à ń ṣe ó gba àwọn kan yìí fún so kí wọ́n pè wá padà ní ẹ̀yìn ètò alhaji sahaj so bákan náà ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ìyàtọ̀ tó wà láàrin àlìsẹ̀rọ́sà àti àlìsẹ̀hánà wọn ló dá ń pè ní ìsẹ̀rọ́sà òun náà ni kíké gbàmígbàmí lọ sọ́dọ̀ ọlọ́run ọba wíwọ́ ni àkóyọ níbi ìdààmú tó dé bá ní lọ sọ́dọ̀ ọlọ́run ọba àlìkíọ́lá bákan náà òun dá ń pè ní àlìsẹ̀hánà òun náà ni wíwá ìsọ́ wíwá ìsọ́ lọ́dọ̀ ọlọ́run ọba ẹni tó dáhùn eléyìí òun náà ni sheikh àjọbí láti ìlú Ṣakí káwọn ní pè wá ní ẹ̀yìn ètò ṣùgbọ́n lára àwọn ẹ̀bùn tá a fún wọn àwọn sáàsì tí wọ́n bá ní sọ̀rọ̀ lọ́wọ́ tó wọ́n kó àwọn ẹ̀bùn kan kalẹ̀ fún wa láti ọjọ́ ìjẹ́jọ́ tó ní í ṣe pẹ̀lú àtìrà tí wọ́n kọ tí wọ́n pè ní two hundred ahadith àdìsí ọgọ́rùn-ún méjì tí ó ní àlàáfíà tó bíi nílẹ̀ ìtàlá á fún malam sáàpù níbẹ̀ àti malam sheikh bákan náà ni pé Yusuf àmúlé láti ìlú òkèwò tẹmọ gbàgbé láti wá gba alukur'an yín ní ilé iṣẹ́ rédíò wa ní ìbí báyìí sọkọlọ wọn bá sọ hàn sára sí okun wa lọ́wọ́ tà nígbà tí a ti ń retí àwa tí a bá ní ìbéèrè lọ́dọ̀ àwọn láti ilé tá a bá ní ìbéèrè lórí àwọn kan tí ìsáàlù sọ àbí àwọn nǹkan míì náà àfààní ìbéèrè bíbà yìí wọ́n ní ṣé àlùwàlá tá a bá ṣe tá a fi ṣe sọ̀láàtù sókùlà sọ̀láàtù lìjẹ̀nẹ́dà tí a lè fi àlùwàlá yẹn náà a lè fi ṣe sọ̀láàtù ọ̀ràn yẹn. nígbà tí àlùwàlá tí yẹn ṣe láti fi ṣe sọ̀láàtù jánásà tàbí kírun sókù la tálùwàlá yẹn ọba ti já pẹ̀lú gbogbo àwọn nǹkan tó lè jálùwàlá bíi só bíi pé yẹn yàgbẹ́ àbí yẹn jẹ ẹran ràkúnmí tálùwàlá yẹn ọba ti já èèyàn lè ṣe kí ni o lè fi kírun ọ̀ràn yẹn náà wallahu a'lam. Jazakumullahu khairan. Salaam Naam, kí lorúkọ láti bẹ̀rẹ̀ sí pé kí sì ní ìbéèrè yín? Uh, Moten láti ìlú Ṣakí. Naam, kí ni ìbéèrè yín? Naam. Kí ni ìbéèrè tẹ ní ń pa ìsìn gọ́ọ̀sà? Naam, salaam àfa ni àwọn fẹkẹ tún bá wọn ṣàlàyé ní fẹ́rẹ́fẹ́ lórí ìṣẹlọta yẹn látàrí àkókò àlílé padà síbẹ̀ yẹn mọ́ tòṣà ẹ bá ní béèrè lórí ìṣẹlọta ẹbí wa lórí rẹ̀ inṣàlá sàlámù alaykum. naam kí ni orúkọ láti bóyá ti ń pè kí ni sì ní béèrè yín. ẹ̀rọ kúrò ní ẹ̀gbẹ́ rédíò yín Abdullahi láti àpínítẹ̀ ní ìlú Ṣakí naam kí ni béèrè yín. ìgbọ́dọ̀ mi pé báyà máa ń gbé àlọ́ tàyámú sálùwà láló lè wúlò fún. àtọ́gbẹ́ ni wọ́n lè sọ kẹ́mi. ìbéèrè yẹn ó nídìí àtúnṣe díẹ̀ pé torí tàyámú mu àtàlùwàlá wọ́n ní sí tàyámú sálùwà láló lè wúlò fún àbí tó o nàmẹ gbọ́n wọn yé nàmẹ ìdílé fún lọ́kẹ́. ìbéèrè oníbéèrè nípa pé tàyámú bóyá wọn fẹ́ sọ ni pé ṣé ọ̀rọ̀ pé àṣàlùwàlá fẹ́ fi kírun tá a máa fi tàyámú mu náà pa fẹ́ fi kírun ṣé ohun tó wúlò fún nìyẹn. tá a ti ìbéèrè oníbéèrè gbọ́ yé báyà wọn tí wọ́n fẹ́ sọ ni wípé ṣé ó gbé ìwẹ̀ náà bẹ́ẹ̀ ni tàyámùmù gbé ìwẹ̀ téèyàn bá lára tí ó sì lágbára àti ṣe kíni o àti lomi ó lè ṣe tàyámùmù pẹ̀lú pé fi ọwọ́ ba ìpẹ̀ yóò sì fi ra ojú fi ra ọwọ́ pẹ̀lú àánú ọlọ́run ọba ẹnìyẹn sì ti mọ́ bí ẹni kọ́wẹ̀ náà ni. Ah, jazakumullahu khairan so tó bá ṣe wípé òun tẹ gbàlérò kọ́ nìyẹn ẹ dákun ẹ tẹ ránṣẹ́ sí wa sàwọn àlejò. òun tó gbàlérò kẹ̀kẹ́ náà rẹ̀ sàáyé. jazakumullahu khairan ọlọ́run àti ẹ̀rẹ́sìn lóore ah, nígbà tí a sì tún ń retí pé àwọn èèyàn wa nílé. salaam aleykum. naam kí ni orúkọ kí ni ìbéèrè láti bẹ̀rẹ̀ sí ń pè láti sẹni sálà Allahu Akbar náà kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ṣé àtúntò ìbẹ̀ máa dáàbò ẹ̀rọ sí àbí túbú yìí. náà náà à ń gbọ́ yín. alhamdulilah náà à gbọ́ yín jazakumullahu khairan wọ́n ní ìbéèrè àwọn ni pé ká wò pé zoro ti tó lákòókò tá a wà yìí láwùjọ ibi táwa ń bẹ yìí síwájú káàkó kí wọ́n tó lù tọ́ba wá ti pé lílu táwọn ń bẹ̀ yẹn wọn ò máa ti sọ látọ̀ yẹn lákòókò àkókò àkókò yẹn báwo làwọn ti máa ṣe. ká má gbàgbé wípé ọ̀rọ̀ àsìkò oorun mi ń ṣòro ti fi àti sọ̀lá nínú àwọn májẹ̀mú tí irun máa fi lálàáfíà òun ni ká kírun sásìkò ẹ̀ ẹ̀rí pọ́lọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala wípé inna salata kanat ala ọ̀rẹ́ yẹn ní ká kírun ọ̀rẹ́ yẹn sì ní ká ṣe kí o ká kí sásìkò ẹ̀ tí wọn bá fi kírun sásìkò níbi tí yẹn wà kí yẹn wá bi kó yẹn bá wọn sọ tọ́wọ́ bá ti wá lé yí pó kí yẹn wá bi tí ó ti máa kí sásìkò rẹ̀ torí èyí tó súnmọ́ jù ni pé tí yẹn bá kírun tí ọba bọ́ sásìkò ẹ̀ èyí tó súnmọ́ jù ní pálọ̀ ọba ò ní gbà ẹ̀rí àfàwọ̀ àbùzárò àmọ́ àtàwọn ni kéèyàn pa wọ́n máa ń pa ìrun wọn ìtumọ̀ rẹ̀ ni pé yóò àkérò náà sọ́lá wọn èyí kírun sákòókò ẹ̀ bóòlù sí àmàṣe ọ ní àdébì kọ́ mi lẹ́kọ̀ọ́ jíjọ́ láwọn níbẹ̀ ni ìwọ̀n tó máa ń ṣe ni pé ìwọ kírun sọ́lé lè wá ti hà ìwọ kírun sásìkò ẹ̀ ṣùgbọ́n tó bá tún wá bàrùn pẹ̀lú wọn tó yẹ pé tó bá dẹ̀ sí kí wọ́n á ṣe ọ ní sùtá èyí tó bá kí pẹ̀lú wọn yẹn yóò jẹ́ nẹ́fílà so ìmọ̀rẹ́ wa fẹ́ni tí wọn ò kírun sásìkò níbi tó wà yẹn kó bá wọn sọ̀rọ̀ tàbí kó yin àwọn olùmọ̀ wọn kí wọ́n bá wọn sọ̀rọ̀ wọ́n bá kọ̀ sí wọn ò ṣe ń jẹ kẹ́ni yẹn wá bí tí ó ti máa kírun tiẹ̀ tí ó máa kí n sásìkò rẹ̀ wallahu a'lam. kí lorúkọ láti bẹ̀rẹ̀ sí gbè kí ni sì ní béèrè láti ọ̀kákà àfa àkílẹ̀ pé. naam kí ni ìbéèrè yín. Ẹ̀rẹ́ àbílẹ̀ á sọ a sì sọ láìpẹ́ yìí náà nípa àwọn táìmù sọ láti wà àìrí àwọn tí ti ń bá ní sọ̀rọ̀ látàárọ̀ àwọn náà ni lati àbẹ̀lẹ̀wàsẹ̀ mọ̀dáfẹ̀rẹ̀ láti eléyèké láti ìlú ìsẹ́yìn kọ́lọ́mù bá ní sàwọn sàwọn naam ni ìbéèrè yín. ọlábọ̀dé àbẹ̀lẹ̀gbẹ́ni láti ẹni naam ni Naam. Naam. Naam. Àgbáyé. Naam. Alhamdulillah, jazakumullah khair láti ìlú Sanitala. Wọ́n ní táìmù sọláàtù ní ọ̀dọ̀ àwọn pé bí aago méjì kọjá ni wọ́n tó máa ń kí i pé àwọn sì gbọ́ pé ṣíwájú kan tó làwọn ti ní ti ń wọlé táwọn wá ní sùúrù dìgbà yẹn àbí káwọn ti mọ̀ kí ní before the time pẹ̀lú àwọn ènìyàn òun ti pé aago méjì tí wọ́n kí ẹ ní àsìkò sọláàtù ò tí ì lọ o ṣùgbọ́n àkọ́kọ́ àsìkò ló ti lọ. àléyìí tó dáa jù básìkò ti lọ tó kéèyàn kí n sí àsìkò rẹ̀ nítorí pé àdìsí tún wà yìí iṣẹ́ tọ́lọ́wọ́n ọba àlekọ́lá nífẹ̀ẹ́ sí jù òun náà ní asọ́lẹ́tù fi awwali waqtiha kíyẹn kírun ní àkọ́kọ́ àsìkò rẹ̀ èèyàn ò lè torí tí wọn kọ́ wá máa ṣe tàkírun kí ládà yẹn kó fi bọ́ fún yẹn kíyẹn kín lásìkò tí wọ́n bá pè lásìkò òun gan. àdìgá fún lọ síwájú tí àkóbá ti gbà tábà lè tún lè gbà pé wọlé ṣùgbọ́n gẹ́gẹ́ bí àìṣe àwọn àsìkò sọ̀làwàtò wa ẹ ti gbé bèrè ìsìn wa lórí ẹ̀ sọ̀làtò fájírì ó bẹ̀rẹ̀ láti aago mẹ́fà ó ogún ìṣẹ́jú ló ti ń wọlé báyìí bákan náà sọ̀làtò dóhọ́rọ́ aago kan aago méjìlá àbọ̀ ọkọjá ìṣẹ́jú méjì náà ni dóhòrò ti ń wọlé nítumọ̀ sí pé tí máa ti ń tó bí ogún ìṣẹ́jú so àti táàgò kan ogún ìṣẹ́jú zóòrì ti tó kí nígbà náà bẹ́ẹ̀ ni sàlátùl àṣírí òun náà ń wọlé ní aago mẹ́rin kù ìṣẹ́jú mẹ́ta àmì aago mẹ́rin kù ìṣẹ́jú méje àṣàfùlà aago mẹ́rin kù ìṣẹ́jú méje so tí ń túmọ̀ sí pé láti aago mẹ́rin àtò sàlátù yìí ti tó kí nígbà náà bákan náà títí ń wọlé láti aago mẹ́fà àbọ̀ ó kù bí ìṣẹ́jú mẹ́rin aago mẹ́fà àbọ̀ ó kù bí ìṣẹ́jú mẹ́rin náà ni sọ̀látù àlùmágbèbì ní wọlé bẹ́ẹ̀ ni ìṣáyì náà ó ń wọlé láti aago méje àbọ̀ ó kù márùn aago méje seven twenty five náà ni ìṣáyì náà ti ń wọlé kọ́lọ́mù subhanahu wa ta'ala kí ó fún wa lọ́wọ́ kó sì bá ní san àwọn ustaz ní ẹ̀san olóore àtiwájú kí a tó fi ètò náà rọ̀ àwùtáàzẹ a tún ní ìbéèrè kan fún yín ní pàápàá jùlọ nínú àwọn ìbéèrè táwọn yẹn ti kọ ránṣẹ́ sí wa wọ́n ní ìmáàmù ẹni tó ẹni tó ń mutí tó lè jẹ́ tó wá jẹ́ ìmáàmù mọ́sálásí kí làwọn lè ṣe pẹ̀lú ẹni yẹn àtúntò pé màábìnrin lòun ṣùgbọ́n ọ̀mùtí paraku ni. ìmáàmù ọ̀mùtí òkì ni ẹ̀pọ̀ òkì ni nípa pé ó ń jáde kó nínú tẹ̀lé tó ọlọ́run ọba sùhánù tálá fẹ́ ọlọ́run pàṣẹ ká má mutí ìwọ̀dẹ ni kéèyàn má mutí ìjìyà ọlọ́tí tún wà rẹpẹtẹ èpè máa jà á òkì ni sẹ́rí yìí tó dáa jù òun ni pé ká bá sọ̀rọ̀ kó pa ọtí tì tó bá fẹ́ máa jẹ́ lè mọ́ mu tí ó bá ti wá pa ọtí tì alihamudulilayi mọ́sálásí pọ̀ èyí tó dáa jù òun ni pé kéèyàn wáyè mí àwọn èyí tí wọ́n bá fi ń sọ̀rọ̀ fún wa lórí pé ìmọ̀ọ́mù mutí lásìkò àwọn ẹni ìṣáájú wọn ò ní ń bẹ̀yẹn wọn ò tó bẹ́ẹ̀ kọ́ bá kírun lẹ́yìn ẹ̀ láì kírun lẹ́yìn ẹ̀ yíya ni lẹ́sí àwùjọ wá bíbà yẹn ní pírọ́blẹ́mù kẹ pẹ̀lú pé èèyàn kírun lẹ́yìn rẹ̀ nígbà táyì tẹ̀sí sọ fún pé kọ́ bá mu tí mọ́tò ni. náà ló wọ́n máa mu irun yìí náà ló ti fẹ́ ní kókó nù ìjọsìn tá à ń ṣe bó lè yàn ó ti ráfi ìjọsìn rẹ̀ ṣòfò kí yẹn wẹ́ lómi tí yẹn máa kírun lẹ́yìn rẹ̀ wallahu ta'ala a'lam wa a'lam. jazakumullahu khairan ẹni tí wàá sọ lọ́tì kì í mutí tẹ́lẹ̀ ṣùgbọ́n nǹkan kan yọ lẹ́nu bíi kòkòrò wọn tó àlàáfíà lòun sì ń wá ń tiẹ̀ èèpọ̀ jọlọ lọ́tí. ẹ̀rí kọ́lọ́wọ́n ọba àlekẹ́ ọlákọ́sà ló wa wọ́n wà nù hadithi tọ́lá láàfin àyè pé mà anzalallahu da'an ọlọ́wọ́n sọ àìsàn anzalallahu shifa àfi ọba o sọ ìwòsàn kalẹ̀ fún ẹni tó ọmọ ẹni tí ọmọ ni so pe ọtí ni èèyàn máa fi ṣe ìtọ́jú ara ọkọ sí ohun tọ́jọ́ náà kò sí ohun tọ́jọ́ kéèyàn tún fojú balẹ̀ dáadáa èèyàn tún rí nǹkan míì le fi ṣe ìtọ́jú ara tí ò ní lọ sínú ọlọ́wà ilẹ̀. ọlọ́run bá ní sanyí ní ẹ̀sán lórí bí nígbà yìí ni a rí ètò àlùbúdà mọ́ ní ọ̀sẹ̀ tí tí a tún pàdé wa ní àkókò kan ní ọjọ́ mẹ́jọ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب اليك السلام عليكم ورحمة الله وبركاته